فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون إن موضوع إن موضوعنا اليوم بإذن الله تعالى يتعلق بما يحدث في العالم الإسلامي خصوصا وفي العالم جميعا ونسأل الله سبحانه وتعالى أن يوفقني وإياكم ونحن نتكلم عن ما يحدث في فرنسا في هذه الأيام وكذلك ما يمكن لكل مسلم أن يأخذه من العبر ودروس من هذه الحادثة وكيف نتعامل مع أمثالها أقول لكم الله وبالك يولا في الله ọlá في واشيكم ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe àánú orí ẹ̀ bí ẹnìkọ̀ọ̀kan wa se ko alọ́bíwa muhammad sallallahu alayhi wa sallam tarakana ala mahajjati bayda layluha kanahariha la yazigu anha illa halik alọ́bí sallallahu alayhi wa sallam ó fi wá sí ojú ọ̀nà kan tó jẹ́ pé òru ojú ọ̀nà yìí àti ọ̀sán ẹ̀ wọ́n ṣe déédéé kò sí yàtọ̀ láàrin wọn la yazigu anha illa halik èèyàn kò ní sọnù ní ojú ọ̀nà tánàbí fi wálẹ̀ sí àyàfi kó jẹ́ pé ẹni tí ọlọ́run bá ti kádàrá ìparun mọ́ kọ́lọ́ má jẹ́ kó parun ilé tí a tún fẹ́ fi gbára wa ní ìyànjú tá fẹ́ fi ṣíra wa létí ní júmọ́ àti tiẹ̀ ní òun náà ni àwọn nǹkan nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀rí pa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ọba àlékeọlá kó bá wa dá burú dúró nínú ìlú wa àti ní gbogbo ìlú pátápátá káàkiri àgbáyé ní àti nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun ni tí a fẹ́ pè wá sí kí ni ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí kó dìmú àti pé kí ni pápápá ohun tó ń ṣẹlẹ̀ ní àyè yìí nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n gbawájú wọ́n ní ọ̀làjú wọ́n lórúkọ òun náà ni ìlú tí a mọ̀ sí Faransa ìyẹn ni France nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú tí wọ́n ní agbára láyé tó bá ń sọ̀rọ̀ nípa G5 ni tó ń sọ̀rọ̀ nípa G7 ni àwọn countries náà wò pé wọ́n ní technology wọ́n ní economic power wọ́n ní political power nínú wọn ní France wà nínú àwọn ìlú tó colonize gbogbo àgbáyé ní ìgbáyé colonization àlè ìsẹ̀ìmáà nínú wọn nínú ìlú yìí wà nínú àwọn ìlú tí ìlú colonize ní Africa gbogbo àwọn ìlú tó wà ní West Africa yìí yàtọ̀ sí bí ìlú méjì ń bẹ tó jẹ́ Ghana àti Nàìjíríà ní ó jẹ́ pé France yìí náà ló colonize wọn tàbá wá lọ sí North Africa nínú ìlú tí wọ́n colonize òun ni Algeria wà nínú ẹ̀ Morocco wà gbogbo àwọn ìlú tí wọ́n colonize pátápátá gbogbo wa náà la mọ àwọn orípa oríṣiríṣi tí wọ́n fi sílẹ̀ ní àwọn ìlú yìí tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn ìlú yìí náà ni ni wọ́n ń bá wọn orípa yìí ni wọ́n bá yí títí di èní ìlú tí a ń sọ yìí ibi tó jẹ́ kápítà òun náà la mọ̀ sí Paris ìṣẹ̀lẹ̀ tí ó wá ṣẹlẹ̀ yìí ibi tó ti ṣẹlẹ̀ òun náà ni Paris yìí kọ́lọ̀ ọba àdékí ọlá kó má ṣe fi wá ṣe kò ń gẹ dáadáa ẹni tó bá jẹ́ mùsùlùmí ó ní láti máa ní òye sí gbogbo tó ń ṣẹlẹ̀ ní àgbáyé wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ àwọn àfáà wípé manlam yahdamu bi li muslimina wa laysa minhum ẹni tó bá jẹ́ wípé kò sí ní àkólé kan nípa ohun tó ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí ọmọ yẹ́ níbòmíì wọ́n ní kò kì í ṣe ara wọn torí pé ànọ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa pé ọmọ mùsùlùmí kan àti mùsùlùmí kejì tí ara bá ti ń nìkan ara máa máa lè kejì náà ni ló fi lápèjúwe wa ó dà gẹ́gẹ́ bí ara ni ìdàṣàkà nínú ọ̀rọ̀dọ̀wọ̀ tí ẹ̀ka kan ara tó bá ń kérira tàtàrà tàtàrà sáìrù al-ajsad gbogbo tó ń jẹ́ ẹ̀ka ara tó kù wọn ní lójú oorun wọn àjọ máa jẹ̀rora ni tí àkàndó bá mú ìka orí a máa fọ́ ni ara a máa ro ní ẹsẹ̀ a máa dún ni torí tó ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé àwọn mùsùlùmí ọlọ́run ní innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum ọlọ́run ní àwọn mùsùlùmí tẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni gbogbo wọn ẹ máa ṣàtúnṣe láàrin ara yín kí ni tó ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì kọjá sẹ́yìn a rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wípé arákùnrin kan ó pa arákùnrin kan nínú France kí ni tí ó wá bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àwọn nǹkan bí oṣù tó kọjá àbóṣù méjì sẹ́yìn làwọn awuyewuye oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ nílùú yìí èèyàn kan nínú àwọn tíjà tó jẹ́ history teacher ó ń kọ́ àwọn ọmọ ní Paris nípa freedom of speech nígbà tó wá fẹ́ kọ́ wọn tó fẹ́ mú àpèjúwe wá ó wá ya cartoon ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó fi ń bú ànábì sallallahu alayhi wa sallam. tó fi ń kéré ànábì sallallahu alaihi wa sallam tó fi ń yẹpẹrẹ ànábì sallallahu ilẹ̀ ní ṣe nígbà tó ṣe tán ní kíláàsì ó di awuyewuye nínú ìlú àwọn tó jẹ́ ìwé ìròyìn àwọn náà gbé wọ́n ya àwòrán ìsínú àwọn ìròyìn wọn tí a rí a rí pé ní nǹkan ìṣẹ̀lẹ̀ báyìí náà ṣẹlẹ̀ èèyàn kan tó ń pè ní ṣàlí abdul ṣàlí abdul yìí òun náà ya àwòrán ànábì sallallahu alaihi wasallam tó fi ń fi hàn pé ànábì sallallahu alaihi wasallam olùdàlúrú ni ànábì sallallahu alaihi wasallam olùṣèṣìná ni olùfipá bá àwọn obìnrin lò ní ànábì sallallahu alaihi wasallam eléyìí padà bí oríṣiríṣi awuyewuye àwọn èèyàn tí ò ní dín bóyá bíi seventy three ni wọ́n padà bá lọ ní ọdún yẹn náà tí ọ̀gọ̀rọ̀ èèyàn kú àwọn èèyàn padà lọ àtàkì newspaper ibi tó jẹ́ press house yìí nígbà yẹn ó bí wàhálà oríṣiríṣi ilé jẹ́ káwọn tó wà bẹ̀ yẹn mọ̀ wípé àwọn mùsùlùmí wọn kì í fi ànábì wọn ṣeré bákan náà ni wípé gbogbo tó bá ta bá personality ànábì wọn wọn ṣe tán láti fi ẹ̀mí wọn lẹ̀ láti dáàbò bo ànábì wọn eléyìí jẹ́ tí ó yí àwọn èèyàn látara àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí eléyìí tó tún wá ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ àwọn nǹkan tó wá tẹ̀lé òun ló jẹ́ kí aburú ẹ̀ kó wá pọ̀ káàkiri àgbáyé gbogbo àwọn ìwé ìròyìn wọ́n bẹ̀rẹ̀ sí gbé píkṣọ̀ yìí àwọn billboard àwọn nǹkan polówó ọjà ńláńlá tí wọ́n máa ń gbé káàkiri àárín ìlú wọ́n wá ya àwòrán burúkú yìí síbẹ̀ tí wọ́n fi ń bú ànábì sallallahu alayhi wa sallam káàkiri ìlú France eléyìí ṣẹlẹ̀ láti stéètì kan sí stéètì kejì ó wá bí oríṣiríṣi àjẹbọ̀ arákùnrin kan wọ́n nígbà tí ẹni tó jẹ́ títà tó ń kó àwọn ọmọ yìí tó yàwòrán burúkú pa náà fi sallallahu alaihi wasallam wọ́n nígbà tó ń lọlé arákùnrin kan tí ò ju ọmọ 18 years lọ tí ọmọ 18 years lọ ọmọ 18 years tí wọ́n sọ yìí ẹni tó tiẹ̀ ṣe nǹkan ìṣe mùsùlùmí ni nítòótọ́ lẹ́ẹ̀fi rí pé àìmọye nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ látara fake news látara hate speech gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nílùú wa bí tí ò jìnnà sí wa rárá tí gbogbo ìwádìí fi rinlẹ̀ pé kò sí tó ń jẹ́ pé wọ́n pààyàn ní lẹ́kí ṣùgbọ́n ẹwòye dúkìá ẹwòye ẹ̀mí tó ti sùn látàrẹ̀. àwọn nǹkan báyìí kadhalika yaf'alun ọlọ́run ní àwọn tí wọ́n bá bá balẹ̀ ilé ayé wọ́n ní arákùnrin tí wọ́n ní ojú ọmọ 18 years yìí ó bá lọ pàdé tíṣà yìí lọ́nà ó mú bléèdì dání ó sì fi bléèdì ó fi gé ọrùn ẹ̀ wọ́n fi bléèdì wọ́n fi gé èèyàn lọ́rùn ẹnìyẹn dẹ̀ ó dẹ̀ ń wò ìyẹn lè tọ́ ló ṣẹlẹ̀ nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ wọ́n ní kò pẹ́ sígbà yẹn làwọn ọlọ́pàá dé níbi tó ti àtàkọ ọmọ yẹn wọ́n yìnbọn fún ó dẹ̀ kú ọmọ 18 years ọmọ ẹyọ kan ọlọ́pàá tó wà òṣì ẹyọ kan wọ́n dẹ̀ gbé bọ̀dá lé wọ́n sì pa nígbà tí wọ́n ti pa báwo làwọn èèyàn ti fẹ́ ṣe wádìí lórí ẹ̀ pé sọ́mọ ìtì ẹ̀ ló pa torí pé accused ni wọ́n lòun ló pa gbogbo àwọn ẹ̀rí bóyá kámẹ́rà kan nígbà tó ń pa gbogbo ẹ̀ náà ló tún pa mọ́dí sí ìjọmọ àwọn ìṣẹ̀lẹ̀ iṣẹ́ àlọ́ bó ṣe fẹ́ lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó bí awuyewuye France government wọ́n làwọn ń bínú ó wá bí oríṣiríṣi ìṣesí látọ̀dọ̀ wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ gbogbo ayé ló bí wàhálà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yutolabuna alfaransa bilauda wọ́n sọ fún ìjọba France pé ìṣesí kí arákùnrin ìṣe kí wọ́n kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ pé ìṣesí tó ṣe kò fi ṣojú àwọn ohun pé aburú ni ó ṣe ìjọba wọn gbà tó wọn máa sọ̀rọ̀ ó ní láyéláyé àwòrán aburú tí wọ́n yà nípa náà sallallahu alaihi wasallam àníyẹ àní gbò kódà kí inú àwọn kan máa dùn sí bá ṣe ń ṣe yìí là máa ṣe lọ nínú nǹkan tó sọ ni nínú ọ̀rọ̀ míì tó sọ ó ní tẹ bá ti ẹ̀wọ̀ Islam gan gbogbo àgbáyé inú wàhálà ló wà gbogbo ìlú àwọn mùsùlùmí inú ogun ló nígbà tó wá fẹ́ sọ kò tiẹ̀ wá sọ pé àwọn mùsùlùmí islam ló dárúkọ eléyìí wá bí ìtara oríṣiríṣi láti àwọn tó jẹ́ mùsùlùmí àwọn ìjọba ìlú mùsùlùmí káàkiri àgbáyé ìlú tó jẹ́ Saudi Arabia àwọn náà bínú àwọn ìlú tó jẹ́ Turkey ìjọba wọn náà bínú nígbàtí ìjọba tí wọ́n máa sọ̀rọ̀ ó ní ìjọba ẹni tó jẹ́ president Emmanuel Macron ó ló nídi psychological treatment kó dàbí orí ẹ̀ ti dàrú ìwọ tó ní ó níyè ò ní gbò láti máa bú àwọn ẹlòmíì nígbà tí wọ́n sọ̀rọ̀ eléyìí ó bí ìbínú oríṣiríṣi eléyìí wá di wàhálà rẹpẹtẹ nílùú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wọ́n ṣe protest káàkiri wọ́n ṣe ìwọ́de nínú àwọn nǹkan tó bí a rí nínú àkọ̀rọ̀ àwọn ìlú tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n ní àwọn abọ̀ ikọ̀ ti France gbogbo ọjà tí France bá ń tà àwọn ò ní bá wọn rà gbogbo nǹkan tí àwọn náà bá ń tà àwọn ò ní tà fún France kọ́nà ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. èkó ìdààmú ṣẹlẹ̀ Nàìjíríà náà àwọn èèyàn ti ń bọ ikọ̀ tó ọjà France wọ́n ti ń polówó ẹ̀ pé ọjà wọn báyìí ẹ má bá wọn rà mọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn. látara ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ àti àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ nílùú France láti nǹkan bíi January tí a bá wò náà tẹ́lẹ̀ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn France ní mùsùlùmí kan kò gbọdọ̀ bójú nínú ìlú àwọn nígbà tí ó tún yá àwọn aṣọ àbáyá tó máa ń balẹ̀ tán máa ń wọ̀ yẹn wọ́n lè yọ̀kan kò gbọdọ̀ wọ̀ ní public place àwọn ṣe lófin àwọn báàlẹ̀ nígbà tó tún yá àwọn ìjáàbù kékeré tó bìnrin máa ń so kọ́rùn yẹn wọ́n láwọn ò fẹ́ mọ́ wọ́n nítorí pé àwọn ò fẹ́ kéèyàn kankan dá yàtọ̀ nínú àwọn ará France lọ́dọ̀ títí wọn àwọn fẹ́ kí everybody rí bákan náà ni but gbogbo èèyàn èyí tó pọ̀ jù náà àwọn èèyàn ló máa ń wọṣọ bí èèyàn kan bá lóun ò wọṣọ ní France wọn ò ní ní rárá àdámọ́ mẹ́ẹ̀dé èèyàn ni pé kọkùnrin fẹ́ obìnrin kóbìnrin sì fi ọkùnrin táwọn kan bá dìde France lénìí pé homosexualist làwọn ọkùnrin àwọn ọkùnrin náà la máa fẹ́ obìnrin àwọn obìnrin la máa fẹ́ kí ni wọ́n sọ jọmọ́ wọn ni wọ́n ní freedom láti ṣe lẹ́yìn ṣùgbọ́n tó bá ti di pé ọ̀rọ̀ di àwọn mùsùlùmí ìgbà ni ò sí freedom wọn wọ́n ní àwọn ní freedom of speech freedom of religion freedom of association ṣùgbọ́n tó bá ti kọ pé Islam àti àwọn mùsùlùmí wọ́n wá máa fún definition wọ́n máa mú definition míì wá fún freedom eléyìí jẹ́ àwọn nǹkan tó ń bí wàhálà àti oríṣiríṣi awuyewuye káàkiri àgbáyé ìlú France tá à ń sọ yìí wọ́n ní tí a bá wò ní gbogbo Europe pátápátá ní gbogbo àwọn country Europe ibi táwọn mùsùlùmí pọ̀ sí jù òun náà ní France òǹkà wọn ò ní four point four point five million táwọn four point five million bá wá wà níbi kan téèyàn wá sọ wípé ẹ̀ẹ̀rí wọn pé wọn sí ń bẹ̀ ẹ̀rí pábòsí ńlá ni Paris tí wọ́n ń sọ yìí gan wọ́n ní thirty percent àwọn mùsùlùmí tá a sọ fọ́wọ́n France Paris ni gbogbo wọn ń gbé wọ́n ní tẹ́ wo nǹka ará Paris tẹ́ bá ti rí èèyàn mẹ́wàá nínú èèyàn mẹ́wàá kọ̀ọ̀kan ẹ̀ rí mùsùlùmí ń bẹ̀ ó túbọ̀ sí pé kò ń ṣèlú tí ò sáwọn mùsùlùmí kí wá lóde tó jẹ́ wípé ẹ̀tọ́ wọn a máa fi ráre a dẹ̀ sọ pé freedom wà eléyìí jẹ́ àwọn àbòsí tá a fi ń bára wa lò wọ́n ní tá a bá wo láti January gan ní ìlú France àwọn mọ́ṣáláṣí àti àwọn muslim schools tí wọ́n ti ti pa wọn ní dín ní seventy three nínú gbìyànjú àwọn mùsùlùmí ní Morocco àti Algeria torí wípé tí ẹ bá dé ìlú tó pé Morocco inú inú ìyá máa bàjẹ́ fún ọmọ mùsùlùmí ni torí ìmúra wọn ìṣesí wọn bí tàwọn ará France yìí ni bọ́ ń jẹun kò sẹ́kọ̀ọ́ oúnjẹ bọ́ múra kò France gan lè máa rò pé ni àwọn òyìnbó yìí àwọn kọ́tọ̀ títí wọn wọ́n wá sí ìlú wa wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yàn lé wa lórí pa gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n nílùú tí wọ́n àwọn ò ní fẹ́ gba kọ́tù ẹlòmíì láàyè wọ́n ní gba tẹlòmíì láàyè ṣùgbọ́n wọ́n máa lọ ló nílùú wọ́n impose àṣà títí wọ́n ìṣe tí wọ́n lẹ́yìn lórí ìṣe ti kárí òwò àwọn òyìnbó ni wọ́n ní ẹwọ bọ́ ṣe impose ẹ̀lẹ́wà lórí bí bí bá wá wọṣọ ọmọlúwàbí ẹ máa fi ṣe yẹ̀yẹ́ ẹ̀ láìmọ̀ kan ni ẹ̀ ní ni ilé ìjáwọn àdánwò tí ayé ń kojú oríṣiríṣi nǹkan ló ti wá ń ṣẹlẹ̀ wọ́n ní láti Algeria àti Morocco àwọn àìmọ̀ imam tí wọ́n máa ń gbé láti ìlú yẹn lọ sọ́ọ̀ àwọn tí wọ́n dín 200 ni wọ́n ti bá ní pé àwọn òfẹ́ wọ́n lu wọn mọ́ àti oríṣiríṣi bẹ́ẹ̀ ìlú ìsìn ní gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ àwọn ìlú yìí ẹ̀yin jókòó lé lórí mọ́lẹ̀ látara àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó di bí wàhálà tó pọ̀ káàkiri kódà àwọn ìjọba ayé wọn ti ń pé nígbàtí ìjọba turkey tó ń sọ̀rọ̀ sí tó ní ó nídi medical check ó nídi psychological treatment nígbà tó ń sọ ń bínú inú bí ẹ̀dẹ̀mẹ́ pẹ̀lú india náà ni àwọn náà fi àwọn mùsùlùmí láyà balẹ̀ náà tipẹ́tipẹ́ tó jẹ́ pé gbogbo ìgbà wọn gbé wọn lẹ́mìí gbóná ni àìmọye mùsùlùmí tó wà nílùú wọn tó ti lé dànù kúrò nínú ìlú torí pé wọ́n gbé ìmọ̀ pèpè sí islam dání àwọn náà láwọn sọpọ́ọ̀tì ẹ̀ àwọn sọpọ́ọ̀tì ìjọba France lórí aburú tó ń ṣe àwọn US àwọn náà láwọn sọpọ́ọ̀tì against the same thing Canada àti Lebanon ẹ̀wẹ̀ pé Lebanon ẹ̀ wò pé lọ́wọ́ mùsùlùmí ni ṣùgbọ́n rú àwọn mùsùlùmí wo ló wà bẹ́jọ mọ́ eléyìí jẹ́ àwọn àdánwò táyé ti kó sí lẹ́nu gbà tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn arábìnrin méjì kan wọ́n lọ sí ibi supermarket ni láti lọ ra nǹkan àwọn aráàlú àwọn ọmọ France ti pa wọn àwọn méjèèjì wọ̀ já wọ́n sì pa wọn nígbà tí wọ́n wá tí wọ́n pa wọ́n yìí kí ni wọ́n ń sọ wọ́n ní dirty arab dirty arab arákùnrin tí wọ́n ní ó pa lecturer yìí nígbà tó máa sọ̀rọ̀ wọ́n ní nígbà tó ń pa ó ń ṣe Allahu akbar Allahu akbar ṣèbí nàìjíríà làwọn náà wà ìjọmọ gbogbo àwọn boko haram kan náà máa ń pariwo Allahu akbar ni àwọn tó pọ̀ jù lù wọn ṣé mùsùlùmí ni wọ́n ṣèbí mélòó mélòó àwọn tí wọ́n padà bá tí wọ́n bóríṣiríṣi àwọn nǹkan tó ń fèrè lẹ̀ pé àwọn eléyìí ò kì í ṣe mùsùlùmí wọ́n kàn ń fi orúkọ mùsùlùmí wọ́n lọ fi ń ṣèbàjẹ́ ni láti kó bá alábàwọn mùsùlùmí wà mọ́kàrú wà mọ́kàrọ̀ lọ́ wọ́n mọ ohun kọ́ ìrù mọ̀kìrì àwọn ń pète ni ṣùgbọ́n ète ìtọ́ lọ́wọ́ ọba àdékíọlá ó ju ti ti wọn lọ béèyàn kan bá ní kí ẹ̀sìn ọlọ́wọ́ ọba kó má ga látara dídẹ tí ń dààmú pé kẹ́sìn ọlọ́wọ́ ọba má ga ibẹ̀ náà làwọn èèyàn á tún fi máa ṣèwádìí pé kí ló dé kí tiẹ̀ làwọn ẹni ṣe gan-an ẹ jẹ́ ká wádìí ń pa wọn látara bẹ́ẹ̀ àìmọye àwọn èèyàn náà lọ́ọ́ ti ń gba Islam ló fi jẹ́ pé gbogbo ètí ọ̀tá asán náà ló máa já sí níwájú títí ọlọ́wọ́n ọba àlékè ọlá tí a bá wo àgbáyé lénìí oríṣiríṣi wàhálà lóníkálukú ni wọ́n bá yí ẹni tí wọ́n pa èèyàn ẹ̀ wọ́n gba property ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wá jẹ́ aburú tí àwọn ayé tí wọ́n ń kò lénìí oríṣiríṣi ọ̀nà wá ni àwọn mùsùlùmí ni wọ́n gbà ṣe rọ́dùn fẹ́ẹ̀lì làwọn náà fi ń wo pé ẹjẹ́ àfi bá France jà ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí kí làwọn nǹkan tó yẹ ká dì mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí kèfèrí tí ó bá ń ṣe nǹkan ṣé ohun tó ṣe lọ́nà ọba ní kí bí mùsùlùmí fi gbà padà ni ṣé rí condition mùsùlùmí a máa dìtàmì kí ni reaction ẹ̀ sí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí èyí tó máa ń pọ̀ jù ní àlámọ̀ mùsùlùmí ọlọ́run máa lò wọ́n ní sùúrù ọlọ́run ní wàásì kama ahsana Allahu ilayk ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lá òun ṣe ṣe dáadáa sí ẹ má wo báwọn èèyàn ṣe ṣe sí ẹ àbáwọn èèyàn ṣe dáadáa sí ẹ ìdá ahsana an-nasi fa ahsinu táwọn èèyàn bá ń ṣe dáadáa ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀yẹ máa ṣe dáadáa wà ìdá àdáù wà ahsinu táwọn èèyàn bá tún ṣe aburú dáadáa ní kẹ́yìn máa ṣe ló fi jẹ́ pé àákà fún wa àwọn nǹkan bíi mẹ́wàá táwa gbọ́dọ̀ gbìyànjú láti mójútó tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àkọ́kọ́ tàlímù náà wọ̀tẹ̀síkìfìhì ká kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ká mọ̀ islam ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lèmi wọ́n mọ̀ islam ẹlòmíì kò kì í kírun ṣùgbọ́n ọjọ́ tó bá gbọ́ pé wọ́n bú ànábì sallallahu alaihi wasallam á lóun ṣetán láti fi ẹ̀mí òun sílẹ̀ nígbà tó dẹ̀ jẹ́ wípé òun gangan fún rẹ̀ mélòó mélòó ìgbà tóun náà ti bú ànábì sallallahu alaihi wasallam ó ráwọn tó nírùngbọ̀n ó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ṣèbá nọ́bì ló fi ń ṣe yẹ̀yẹ́ yẹn ó rẹ̀ tó fa ṣòkòtò sókè ó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ṣèbá nọ́bì ló fi ń ṣe yẹ̀yẹ́ yẹn ó rẹ̀ tó jẹ́ pé ó máa ń kírun gbogbo ìgbà ó fi ń ṣe yẹ̀yẹ́ pé wàhálà yín ti pọ̀ jù ànọ́bì lòun náà fi ń ṣe yẹ̀yẹ́ gbogbo tánọ́bì òun wá nú sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ lòun fi ń ṣẹ̀sìn irú ẹni náà wá máa kílèmù pé òun nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam irú wọn sì ni wọ́n máa ń gbára tájù tó bá sọ tó ṣe nǹkan kan fún ànábì sallallahu alaihi wasallam ànábì tó ṣe pé wọ́n gan nínú gbogbo òṣèṣì ẹ̀ kò túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn nípa ìmọ̀ yìí nípa Islam kájẹ́ kọ́ mọ̀ Islam dáadáa al-ilmu ya'lu wa la yu'la alayhi ìmọ̀ ló máa borí nǹkan kò ní borí ìmọ̀ táwọn mùsùlùmí bá ní ìmọ̀ nípa ìsìn wọn ọ̀gọ̀rọ̀ àdánwò tó máa ń ṣẹlẹ̀ sí wọn lágbàáyé torí wípé àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí ẹ rí pé àwọn nǹkan tí mo ti kà ìní bí a máa jọ pé wọ́n kọ̀ jẹ́ wọ́n kọ̀ plot fún yín ni wọ́n plan fún yín ni bóyá ẹ̀jẹ̀ àṣe báyìí tàbá ti ṣe báyìí wọ́n á pariwo tọ́ba ti ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ńlẹ́kì ọ̀rọ̀ protest ẹ wò plan work tó ń padà ń tú síta nípa pé bóyá wọ̀n yán ṣe báyìí bóyá wọ̀n yán ṣe báyìí bóyá wọ̀n yán ṣe báyìí ó rẹ̀ padà jọ bí òdodo tó ọgọ́rọ̀ àwọn nǹkan yẹn wọ́n ti rí àwọn mùsùlùmí pé ẹṣẹ́ àti ẹ̀ wọn tẹ́ bá ti bú wọn báyìí wọ́n á dá wàhálà lẹ́nu kí ló dé tó jẹ́ pé rú àsìkò yìí tẹ́ bá wo àgbáyé Islam àwọn mùsùlùmí látara ìní àgbọ́yé ẹ̀sìn wọn tó nígbà míì ọ̀gọ̀rọ̀ ló ń ṣe mọ́ olùdí báyìí sìn wọ́n láwọn celebrate bíbí ànábì sallallahu alaihi wasallam tó dẹ̀dẹ̀ pé lè igò sínú tọ́nà ọba fi rán ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ń ṣe lè látara ìmọ̀kan náà ni àsìkò yẹn táwọn èèyàn ń dunú pé àwọn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ìgbà yẹn làwọn èèyàn wá ń ṣerú nǹkan báyìí ẹ̀mẹ́ pé ìbínú ńlá ló ma bá lára àwọn èèyàn ni ṣùgbọ́n gbogbo ìbínú mùsùlùmí ó lẹ́kọ̀ọ́ta fi ń bá lò ẹlẹ́ẹ̀kejì ìtìmọ́dún mùsùlùmí na àlàlọ́hí tó ma àlà àǹfóṣìhìn àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ gbìyànjú bọ́ ṣiṣẹ́ lórí ara wọn débi pé wọ́n le lè gbára ara wọn wọ́n le lè gbára lọ́lọ́ wọn ba àkọ́kọ́ lẹ́yìn náà wọ́n tún wá lè gbára lọ́lọ́ wọn nígbà tí èèyàn China àwọn náà ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa àwọn mùsùlùmí àti Islam ṣé nígbà tẹ́ sọ wípé kọ́ boycott France ṣé àwọn mùsùlùmí lè boycott China fàpẹẹrẹ kí Nàìjíríà lè ní kí Nàìjíríà gọọmenti afẹ́ boycott China jọmọ́ ṣó rọrùn fún wa àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ara wọn débi wípé àwọn náà lè gbára lé ra wọn àwọn náà lè jẹ táwọn èèyàn gbára lé tó bá jẹ́ wípé àwọn ọ̀lú yìí wọ́n gbára lé kan lú àwọn ọ̀lú mùsùlùmí ni kò ní í ṣe ohun tó lè fàbínú àwọn mùsùlùmí torí pé wọ́n sọ pé he who pay the piper dictate the tone ẹni tó bá sanwó onílù ló máa sanwó ìlù tó máa lù fún ṣùgbọ́n mọ̀ pé kí la ní ìdí yín fún ẹ bá bínú kẹ forí sọlẹ̀ ẹ̀yin lẹ ní ìdí wa tẹ bá lẹ̀ ra oúnjẹ wọn ìyẹn ò ní káwọn máa ro oúnjẹ jẹ nílùú títí wọn bẹ́yìn náà bá wá ṣe ṣe ṣe bẹ́ẹ̀ lọ títí ni torí pé fúnra ara yín tẹ bá dé àwọn ilẹ̀ lárúbáwá ló mùsùlùmí fìlà tí wọ́n ń dé ẹ̀rí made in Taiwan made in China fìlà tí wọ́n ń dé lásán ẹwà wa náà lu wa bíi gbogbo tó ní kálukú wa wọ̀ sọ́rùn èwo lọ́ ṣe Nàìjíríà ló wa kódà tó tún fi máwọn àǹkárá àbí léèsì tábàtọ̀ fáṣọ ti wá ní èwo lọ́ ṣe lù wa àwa náà gbọ́dọ̀ gbìyànjú ká ṣiṣẹ́ lórí pa gbé ara lé ara wa ẹlẹ́ẹ̀kẹta nínú tí a gbọ́dọ̀ gbìyànjú lé lórí ihtiramul akharin wa sha'airahum wa sha'air al-adyan òun náà ní pé sẹ́rí gbogbo tó bá ti jámọ́ tó bá jọmọ́ àwọn èèyàn ká máa fún àwọn èèyàn lé ká mọ àpọ́nlé tọ́nà bá fún oníkálukú ohun tó bá jẹ́ nǹkan ẹ̀sìn àwọn èèyàn ká gbìyànjú láti má máa yẹpẹrẹ ọlọ́wọ́n ọba ní ẹ má ṣe máa bú àwọn tó jẹ́ wípé wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba wàyàsùbùnàlọ́ wàyàsùbùnlọ́ àwọn èèyàn yẹn wá máa wá máa tàtàrà ẹ̀ bú ọlọ́run nígbà tó wú ọlọ́run táwọn èèyàn kan ń sìn tó jáde sí gbangba tó wá ń bú látara pò ń bú yẹn àwọn náà máa bú ọlọ́run ọba ọlọ́run ọba sì ní ọba tó kọjá ẹni tó yẹ ká máa bú ni ló fi jẹ́ pé ṣọ́ra irú nǹkan yìí ló kó báwọn ẹni yìí àwọn òpó ọ̀ṣàpọ́nlé kéèyàn kan bọ́ta ń

ṣe lálàyé pé nǹkan báyìí ò rí báyìí kò sì sọ̀dí tó fi epo sọ tó yẹ kó rí àtìdí tí tó ń ṣe yìí ò fi yẹ kò kì í ṣe èébù ẹwọ̀ gọba wa ta láà ń ṣe sọ́nà náà lẹ́nìí bí ẹlòmíì bá bẹ̀rẹ̀ sí bú àwọn ọmọ yẹ̀ nú ẹ̀sìn tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ sí ṣe ìpè ńláńlá fún ọmọ yẹ̀ nú ẹ̀sìn ẹ wá wò wípé ṣé léyìí ni ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa nígbà táwa bá ń ṣe léyìí láàárín ara wa

oṣù tí wọ́n bí gan kò sẹ́ni tó mọ̀ ọdún tí wọ́n tún bí ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó mọ̀ pàtó lọ́sẹ̀ tó kọjá sọ fún wa wípé nínú ìṣe sí àwọn ẹni àtijọ́ àsìkò tán bá bí èèyàn wọn kì í fi bẹ́ẹ̀ mọ̀ torí ń pàwò kì í kọ́ sílẹ̀ kọjọ́ báyìí lábí lágbájá ohun tí wọ́n máa ń fi bẹ́ẹ̀ mọ̀ nípa àwọn èèyàn lọ́jọ́ tí wọ́n bá kú torí wípé ẹni tó kú tó jẹ́ èèyàn tó ga kò sẹ́ni tí ò máa rántí pé ọjọ́ báyìí la pàdánù lágbájá ṣùgbọ́n tí ò jámọ̀ nǹkankan kò sẹ́ni tó fẹ́ bìkítà ń pa ọjọ́ tán bíi táyé àtọjọ́ tó kú ọjọ́ tó bá sì bí ìyàn ní ẹni tó máa padà ga ta máa nídi kámọ̀gbà tán bí kò sẹ́ni tó mọ̀ nígbà tí wọ́n ṣe bí ìgbà táwọn èèyàn mọ̀ nígbà tá lọ́dí sọ̀rọ̀ máa lè ọ̀sán láńkú àwọn ọ̀tá Islam tó wá dá àwọn àyíṣàjọyọ̀ mọ́lìdì kalẹ̀ yìí ọjọ́ tó rí pàlọ́bì kú ni pé kó lè máa jẹ́ ọjọ́ ayọ̀ fáwọn pé ọjọ́ tó lọ́ mú wàhálà wọn kú lórí ilẹ̀ ayé àwọn àsìkò táwa wò yìí ká máa fi kọ́ àwọn èèyàn nípa ànábì sallallahu alayhi wa sallam ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n kójọ lé nípa wọn celebrate mọ́lid kí ni wọ́n fi ń ṣe ijó àti ìlú àti ìkówójọ kọ́lọ̀ọ̀bá kó ṣe àlọ́ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀. ẹ jẹ́ ká kọ́ àwọn èèyàn nípa ànábì sallallahu alayhi wa sallam ìjọba ìlú kan tí wọ́n pè ní Malaysia nínú táwọn ṣe wọ́n pè tírà kan ní àṣàmọ́ ìlú al-Muhammadiyya tírà yìí ń sọ̀rọ̀ nípa báwo lànàbì sallallahu alaihi wasallam ṣe rí alimọ́mù tírímìbì lẹ́nu kọ́kọ́ kan tíra èyí tó jẹ́ pé wọ́n ti translate wọ́n fún wọn gẹ́gẹ́ bí official gift láti ìjọba Malaysia fún ìjọba France pé ànàbì tẹ̀ ń sọ̀rọ̀ aburú nípa ẹ̀ ẹ̀jẹ̀ ìwòrú èèyàn tó jẹ́ àwọn èèyàn mànàbì sallallahu alaihi wasallam wọn mẹ́kóore àti ìkẹ́ lọ́lọ́run fi ṣe fáwọn tí obìnrin kan bá mọ̀ nípa islam tó mọ̀ pa ànábì sallallahu alaihi wasallam ó máa nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam torí pé obìnrin ló gba ànábì sallallahu alaihi wasallam lọ́nà ń lò láti gba obìnrin kúrò lóko ẹrú wà ìdálẹ́mọ̀ wúdà tuntun ìlà bí ayé zambi kutilat ṣáájú kọ́ lọ́n tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ìṣe tí àwọn èèyàn tóbìnrin bá kú kò kí tí obìnrin tí ọkọ ẹ̀ bá kú wọ́n ní India fàpẹ̀rẹ̀ àtàwọn ìlú tó pọ̀ bẹ́ẹ̀ tí ọkọ obìnrin bá ti kú obìnrin yẹn náà gbọ́dọ̀ kú torí wọ́n máa sin wọ́n papọ̀ ni lọ́dọ̀ àwọn lárúbáwá béèyàn kan bá bímọ obìnrin ohun tó máa máa rò ní pé ṣé kí n gbà pẹ̀lú yẹpẹrẹ tó bá ti ń pè ní orúkọ tó wá ń forúkọ obìnrin pè inú à máa bàjẹ́ àbí kóhùn lọ rí mọ́lẹ̀ lóye lọ́dọ̀ àwa Yorùbá ń bí àìmọye obìnrin tó ti parẹ̀ torí pé kò bí ọkùnrin bó ṣe rí lọ́dọ̀ tiwa náà nìyẹn yorùbá náà ní kàkà kó sàn lára àjẹ́ ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ inú ẹ̀ obìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni nípìnlẹ̀ lọ́dọ̀ yorùbá obìnrin náà kì í jogún wọ́n máa ń jẹ́ mógún ni ṣùgbọ́n islam ló dé ló láwọn èèyàn lójú pé obìnrin náà lẹ́tọ̀ọ́ wàlẹ̀ zakari mr hazel onsayayi ọlọ́run fún wọn nípe tí wọn nínú ogún

ilé ìjẹnu tó ṣe pàtàkì ọlọ́run ní innal ladhina yuruduna Allaha wa rasulahu ọlọ́run ní àwọn tí wọ́n máa ń ṣe aburú sàlọ́bì ọlọ́run ọba àwọn tí wọ́n máa ń ṣe aburú sọ́lọ́run ọba la'anahumullahu fi dunya wal akhirah ibi dandan ọlọ́run ọba kó máa bá wọn lé ayé àti lọ́run wa a'adda lahum 'adaban muhina tó bá di lọ́run ọlọ́run lòun ti pèsè ìyà ẹlẹ́ta ilé ọlọ́ni falẹ̀ yẹ́hẹ̀dárì lẹ́bí náà yóò kọ́lì fún àìní àmúríhì gbogbo àwọn tí wọ́n máa ń yapa ànábì ọlọ́ni kí wọ́n lọ ṣọ́ra àtúnṣe ìbáhu fìtìnà kí ìyà alẹ́ ayé má bàa bá wọn àwọn ìsí ìbáhu màdábù alẹ́ àbí kí ìyà àlùkìyàmọ̀ má bàa bá wọn. ìmá bú ànábì sallallahu alaihi wasallam burú wà bẹ́ẹ̀ tó kò sí lọ́wọ́ individual ọwọ́ ìjọba ni bó ṣe jẹ́ pé nínú ìlú kọ́ lé èèyàn kan jalè èèyàn kan pààyàn tí àwọn èèyàn kan wá kójọ ládùúgbò wọ́n wá sọ táyà sí lọ́rùn wọ́n wá dá lọ́sọ nínú òfin ìlú wa náà gbogbo àwọn ẹni yẹn ohun tó kéré jù tán máa ṣe fún wọn ni pé wọ́n gbàgbé wọn sẹ́wọ̀n nínú òfin ìlú wa náà nìyẹn èèyàn kì í tèkì lọ into his own hand kó wá wò pé àgbà ti dàrú gẹ́gẹ́ bí ìta witness lọ lọ́sẹ̀ tó kọjá kọ́lọ̀ má jẹ́ kárí wẹ̀ mọ́ ló fi dé pa gbọ́dọ̀ gbìyànjú láti rí nípa aṣọ́ra kákìlọ̀ fáwọn èèyàn nípa aburú tó ń bẹ níbi máa bú ànábì sallallahu alaihi wasallam nínú ta gbọ́dọ̀ gbìyànjú sí àtàtàbótó fil akhbar tá a bá ti gbọ́ nǹkan ẹ̀jẹ̀ a máa ṣe ìwádìí ń pẹ̀ àwọn ìjọba tá à ń sọ yìí kò sí ìwádìí kan tí wọ́n ṣe ẹni tó pààyàn ṣé mùsùlùmí gangan ti ẹ̀mí àkíkọ̀tà nítorí kò sí ìwádìí irú mùsùlùmí wo ló jẹ́ kò sí ìwádìí the next thing ni pé wọ́n àlẹ́jì mùsùlùmí wọ́n àlẹ́jì òṣìṣẹ́ ọlọ́run ọba lórí ẹ̀ṣẹ̀ tí àwọn mùsùlùmí ò dá ohun tẹ́ni ṣe kò sí èèyàn kan tó sọ pé ohun tó ṣe dáa torí kò tẹ́ tó ránṣẹ́ irú tó ṣe yẹn eléyìí jẹ́nu tó ṣe pàtàkì tá a bá gbọ́rò nǹkan ẹ jẹ́ ká ṣèwádìí ẹ wo àìsí ń ṣèwádìí tá a bá gbọ́ ẹ wo tó kọ̀ sí wa ní Lagos state àti ní other state nílùú Nàìjíríà kọ́nà ti wá sí kò gẹ́ dáadáa bákan náà taqdimu al-ilmi ala al-'aatifa ẹ jẹ́ ká máa gbé ìmọ̀ síwájú ìtara ìmọ̀ ó ṣáájú ìtara tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ìtara làwọn èèyàn máa fi ń ṣiṣẹ́ ìtara làwọn èèyàn fi ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wá ìmọ̀ tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pé títí ẹ̀mí Islam sọ lórí ẹ̀ ṣáájú ká tó máa rí àṣìṣe nínú ẹ̀kọ́ tá fẹ́ rí kọ́ rọ́dùn amúri ìlà olè làámùrì òun náà ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú àwọn tí wọ́n jẹ́ apá ẹ̀sìn ẹ jẹ́ ká máa dá àlámọ̀rí yẹn padà sí wọn lọ́dọ̀ yáyú alẹ́bí náà mọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo àti Allah wa àti rasula wa ulil amri minkum gbogbo tó bá tẹ̀lẹ̀ gbogbo tẹ́ bá ti gbọ́ ẹ̀tẹ̀ lọ́nà ẹ̀tẹ̀ lójíṣẹ́ ẹ̀dìtẹ̀ láwọn aláṣẹ bí nǹkan kan bá ṣẹlẹ̀ ní òyìn ẹni tó jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ fi tó àwọn tó já síwájú wa létí àwọn aṣíwájú wa ni wọ́n mọ tó ṣẹlẹ̀ ní ìlú France nígbà tí tẹ̀lé ìṣẹ̀lẹ̀ mọ́ṣáláṣí kan wà tí wọ́n ti pa lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé mọ́ṣáláṣí yẹn ó fi fídíò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn hàn wọ́n wá ń pe àkíyèsí nípa pé àwọn nǹkan báyìí ohun tí ò dáa ni ìjọba dẹ̀ ti mọ́ṣáláṣí yẹn látara bẹ́ẹ̀ so àwọn ò fún àwọn èèyàn freedom láti sọ pé ohun tí àwọn ṣe ò dáa nǹkan náà bá kó ṣe àmì ọ̀nìkan kan wa ní ìta gbọ́dọ̀ gbìyànjú lé lórí ìṣèrọ́mù ìkẹ́bíyè wa àbùsùn tọ̀ gbogbo àwọn tó bá jágbàlagbà àgbọ́dọ̀ máa pọ́n wọlé àwọn tó bá jẹ́ aláṣẹ agbọ́dọ̀ máa pọ́n wọn lé bó bá rọ́nà pa pọ́n lé kó ń ṣòwò ló pọ́n lé ọlọ́wọ́n ọba tó ní òpọ́n lé ló pọ́n lé àlọ́bí sallallahu alaihi wasallam ó ní laysa minna man la yarhamu saghirana ó ní kò ṣara wa ẹni tí ò bá ti ń ṣàánú àwọn ọmọdé walam yuwaqqir kabirana àtẹni tí ò bá ti ń fún àwọn àgbàlagbà lé bákan náà at-tamassuk bima kana alayhi ar wa ashabu nínú táàlà wa ní gbogbo àwọn fìtínà yìí òun náà ní ká máa tẹ̀lé ọlọ́wọ́n ọba ká máa wo gbogbo tí a bá fẹ́ ṣe ń gbèsè ayé báwo lọ́nà ṣe lè ka ṣe báwo lànà bí ṣe ṣe sallallahu alaihi wasallam àwọn sàábé rẹ̀ báwo ni wọ́n ṣe lò ó an-nazaru ila al-maslahati wal-awlawiyya bí nǹkan kan bá ṣẹlẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa ronú síbi pé al kí ni tó dájú nínú situation táwa ni ẹwẹ́ tó pààyàn ẹwọ́ wàhálà tó pààrọ̀ mùsùlùmí sí gbogbo àgbáyé wàhálà ti kó àwọn mùsùlùmí sí gbogbo àgbáyé àwọn mùsùlùmí lè máa fẹ̀hónú hàn wọ́n lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó ti pààyàn wọ́n àlẹ́jì ah, inú hílà hílò làwọn mùsùlùmí tó wà ní France wà báyìí kọlọ̀bà wa dúró tì wọ́n kọlọ̀bà wa dúró tì wọ́n àwọn kọ́kọ́ wà àgbọ̀dọ̀ tara kọjá àlà àgbọ̀dọ̀ tara kọjá àlà ẹwà wọn Boko Haram fà bẹ̀rẹ̀ ẹ wo títí náà tó dálẹ̀ fún ọmọ mùsùlùmí láti two thousand and nine eleven years old ẹ wo crisis ẹ wo iye mọ́ṣáláṣí tó ti bá lọ ẹ wo iye ẹ̀yin mùsùlùmí tó ti sùn ẹ wo iye àwọn aburú tó ti fi ìjọ́dọ̀ mùsùlùmí tí ò ṣe fi wọn wọ́n sì ní ẹrú kan ní múlẹ gbúgbà ẹrú àbí bẹ́ẹ̀ kọ́ ni ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú a gbọ́dọ̀ jẹ́ kí emotion wa kó pọ̀ ju ìmọ̀ náà. Ah, wọ́n ti ṣe ah, ah, ni wọ́n ti ṣe ohun tó ṣe kí ni kò dáa ṣùgbọ́n la ṣe ń tọ̀ ìyẹn ni kò sí ní dàrú nínú ẹ̀ tá a fi parí ẹ̀ àsọ́bùrù kájẹ́ tá a máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn fi sọ̀rọ̀ máa lo ẹ̀sán náà wà nínú mọ́kà tí wọ́n ń fìyà jẹ àwọn mùsùlùmí tí wọ́n pa wọ́n kí lànà bí sọ nígbà tí pa ìyá wa kí ni òun ni ìsìdìrú wọ́n tún pa yásìrì ìsìdìrú yà á là yásìrì ẹ̀yin ara ní yásìrì ẹ ṣe sùúrù fa iná mọ ìdá kó mo lè jàǹnà ohun tó náà bá promise yìí ni àlùjànnà o ẹ ṣe sùúrù akúlùkọ́ yìí hàn án astagfirullah wa lakum wastagfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Thanks be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is lessons that Muslims can derive from what is happening in the world at large and especially in France. We have said in the sermon that in the previous week, about two weeks ago, there was an event that took place in France. And the event was that a young boy of 18 years who was alleged to be a Muslim while shouting Allahu Akbar was accused of killing and a, a history teacher who, were, who was not teaching the people history in the class and came up with a caricature which is cartoon distorted cartoon portraying the personality of Prophet Muhammad sallallahu alayhi wa sallam and that was in Paris, in France. And we all know that Paris or France is not known for caricature. You can remember in the year 2016 when a newspaper company was attacked for portraying the messenger of Allah sallallahu alaihi wasallam as a criminal. As a criminal. So what took place was that when this man brought this caricature of the Prophet sallallahu alaihi wasallam, He was accepted by media houses and he was even accepted by the old president of the country. When he said, we will not stop from portraying the caricature, the cartoon of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, even if some people do not want that. And that led to many crises in the Muslim world. We saw many Muslim leaders in their country, rejecting the act from the president of France. While some of them were calling for boycotting any product that is produced in France or produced by any French nationality. So this is what happened. The man was alleged that he killed this teacher. And while killing him, he was saying Allahu Akbar. Because he was saying Allahu Akbar, they accepted that that man was a Muslim from hearing saying, Allahu Akbar. Even when we know especially these days, you will see that many leaders of the world, whenever they are making political campaign now, they are saying Insha'Allah. So meaning that someone saying Insha'Allah, look at the opposition party, Biden or what, what is it called, from America. In many of his campaigns, he was saying Insha'Allah. Many of the footballers who are not Muslim today, they usually say Insha'Allah. Meaning that saying inshallah is not Muslim's monopoly today. Other people can say it. In Nigeria, you will see many people saying wallahi, wallahi. Whereas they are Igbo, they are not Muslims. You will see many Yorubas who are not Muslims saying wallahi, wallahi. Maybe as a result of their living among the Hausa people or living in their in their places. So because someone says Allahu Akbar, Allahu Akbar does not justify that that person is a Muslim. And when a Muslim does something, he's not doing it in representing Islam and the Muslims at large. No one among the Muslim scholars has sent this boy to go and kill this teacher for portraying the Prophet sallallahu alaihi wasallam in a negative way. So that is one of the ways the West are dealing with the Muslims with double standards. They claim that people have freedom of expression When they address them in any way, for instance, in France, it is a crime for you to abuse the flag, the national flag of France, for you to do anything, or for you to even put a death upon the flag of France is a criminal offence. But they never mind to touch upon the personality of the most important person in other people's life. Because Prophet Muhammad sallallahu alaihi wasallam is the most important thing in the life of the Muslim after Allah subhanahu wa ta'ala. The Prophet sallallahu alayhi wa sallam said, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. None of you truly believe until I become beloved to him more than his father, more than his child, and all other beings. Umar radiallahu anhu said to Prophet Muhammad sallallahu alayhi wa sallam, أنت àhágbà ìléyà mi kò lè dé ìlà ní nàfì Umar rọ́bì aláàrin sẹ́nu the prophet that all oh, you Muhammad you are the most beloved to me I love you better than anything except myself then the prophet sallallahu alaihi wasallam said ah la you have not really believed until I'm more beloved to you than yourself the Umar said al he said now you are more beloved to me than myself meaning that when there is contradiction Between what you want and what the Prophet wants, you are going to abandon what you want for the love of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. So for someone to come out and abuse the personality of Prophet Muhammad sallallahu alayhi wa sallam is something that is never acceptable by the Muslims. Is something that is not loved by any Muslim, even a non-serious Muslim. That's why we see that when whenever, whenever any of such happens, Most of the Muslims that react, they are not the serious type. But some of them believe that if I can die because of the love that I have for Prophet Muhammad, that is enough for me to enter paradise. Because of that, they will see it as an opportunity and an avenue for them to die for the sake of Prophet Muhammad of sallallahu alayhi wa sallam. So touching upon the personality of such person is very great in the sight of the Muslims. So as we have said, this is what happened. It has led to many things. Many mosques and many Islamic centers and charitable organizations have been banned in France as a result of what happened. Because of one single person did, they alleged the whole Muslim community. Even though we are not 100% sure that this person was a Muslim because he was killed immediately. And you know it is another crime But you are or a, an office man, official man, man in uniform, to kill someone who is not holding any weapon. They said this man killed the teacher. He was boy of 18 years. You know, maybe they said he's 18 years in order for people not to say that the boy is a minor. They said he's 18 years old. And this man killed with razor blade. He beheaded. When you say someone behead, it means the person cut the head of that person. So we blade. Subhanallah. Maybe they have a special blade in France that is as strong as knife that can behead someone. You can see. Maybe when you want to buy blade, you should buy made in France blade that is very, very, very strong. This is what happened. We can say there are a lot of issues surrounding this, but because of the crime of this single person, you attack all the Muslims all over the world by saying Islam is in crisis all over the world. He said he will never regret for saying that they will give every support for the cartoon for people to molest the prophet of Islam sallallahu alayhi wa sallam. But Muslims, what we have to learn from this from this event? We have mentioned ten things. The first thing we have to learn from this event is that Every Muslim should learn about his religion. Mostly you will see that it is said people are destroyed because of their lack of knowledge. Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. When the people of Yemen, when they followed the Prophet Sallallahu Alaihi Wasallam, not Yemen, Tawhid, when they beat the Prophet Sallallahu Alaihi Wasallam and stoned him, when he was calling them to, to Huda, to righteousness, Then Allah commanded the angel to come and destroy them. The Prophet said, if you leave them, Allahumma bi qawli fa innahum la ya'lamun. Oh Allah, guide my people because they are ignorant. That is what ignorance causes people. So Muslims should learn about their religion. That is the first thing. The Muslims should be depend independent. They should depend upon themselves in terms of what they wear, in terms of what they eat. Look at our nation, Nigeria, as a case study. Who respects Nigeria in the world? If you are in Nigeria, you travel to another country, you will know what Nigeria is. You will know what the reality of being a Nigerian. It is as if it is a crime for you to be a Nigerian. If, if any plane landed in Saudi Arabia today and carried the Hujjah, the pilgrims from Nigeria, you will see there will be change in the whole atmosphere of the airport because they will say the Nigerians have come they will just pack them to one side while packing other people in because they need a thorough and special search for the Nigerians so that is Nigerians You cannot depend upon ourselves any medical doctor that graduates from Nigeria before his graduation he has been searching for scholarship abroad he has been searching for work abroad because we cannot provide work for our children. We cannot provide what we eat. That is why we always prefer the imported rice over our locally made rice because we cannot depend upon ourselves. And even those people that agitate for eating the local rice, are they eating it themselves? That is the problem we are having because we are not yet, we are not even developing as a nation. So if we cannot depend upon ourselves, We will always face agitation We will always face molestation from other people we should learn to depend upon ourselves then another thing we have mentioned is the Roman akharin we should always be ready to respect others If you ihtiram to start off respect others they will respect you when you don't respect other people you will never receive respect if France is expecting respect from the Muslims they will never have it Because you don't respect the most important thing in their life, their religion. You don't respect it. So when you want respect from the Muslims, you should respect the Muslims. When you expect respect from other people, try to respect them. Respect their culture. You respect their culture not by following their culture, If that is their culture, if for instance people are eating a particular thing, as Muslims you know that you don't eat it. Don't eat it alongside with them in the name of respect. Don't celebrate their Eid with them because you want to respect them. That is not a form of respect. You can learn respect from the Prophet sallallahu alaihi wasallam how he was having cordial relationship with the non-Muslims in the city of Medina and he had a boundary that they should never go beyond. That is Islam for us. Then another thing, Ta'rifun Nas, عن النبي صلى الله عليه وسلم, we should teach people about Prophet Muhammad. And we have a very good example from the government of Malaysia that we said they gave as a national gift to the government of France in these days. They gave them a book that is known as Ash-Shama'ilu al-Muhammadiyya. This book enunciates the character of Prophet Muhammad sallallahu alaihi wasallam because if the people of France to know who is Prophet Muhammad today, they are going to embrace the religion of Muhammad in mass. And you are going to see that, inshallah, in the days coming. You will see that what happened after September 11 in America, when people started to embrace Islam in mass, you will see that it's going to happen in France. Because that is what Allah said. Allah subhanahu wa ta'ala said, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ They are plotting evil while Allah is having good plan for his religion. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق. It is he Allah who has sent his messenger بالهدى with righteousness, with, with goodness, with the true religion. ليظهره على الدين كله. So that that religion can overcome every other religion. The religion that is superiority is that religion that is natural in his rules. When you look at every rule of Islam, they are in accordance with our nature. Islam will never forbid you from getting married because it is against the nature for someone to decide that he's not going to marry. In Isadi'uha, Allah said, celibacy, not getting married, is an act that people innovated. Allah has not commanded them to do that. فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا And those people that embrace celibacy, the father, mother, they are not able to, to fulfill it. That is why we hear a lot of bad stories about them. Because you are imposing upon yourself what Allah has not imposed upon you. That is why as Muslims, we should try as much as possible to know about Prophet Muhammad sallallahu alaihi wasallam. sallam. Another lesson we have said is to warn people against molesting the Prophet to tell them the evil result of molesting Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Many people have done it in history and they face the, the consequences of doing that. If the people should continue like that, Allah is going to punish them in this world before the hereafter. So Allah subhanahu wa ta'ala says, إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا Verily, those that hate the Prophet and Allah, those that injure the Prophet and Allah, لعنهم الله في الدنيا والآخرة the because of Allah is upon them in this world and the hereafter. وَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا And Allah has prepared for them a very disgraceful punishment in the hereafter. So another thing, as التثبت في الأخبار is that whenever we hear anything, we should try to verify every news that comes to us. We can see from the Lekki massacre what happened fake news, fake speech. That was the result, and you see what it has, it has led to. Wasting lives of many people, wasting people's property. Lagos state government has declared that they are going to spend one trillion naira to rectify what has been destroyed. And these are government property, and those people who may be very fortunate, and some who are close to the government. It is very sure that many people who lost in this event will never regain it forever. So that's is why we should be very careful. Whenever you hear something, make sure that you verify before you transfer it to other people. Allah subhanahu wa ta'ala says, if you give news to people and it is false, you are going to regret for doing that when you have caused people evil, a greater evil. Then part of what we should know, رَدُّ الْعِلْمِ أو تَقْدِيمُ الْعِلْمِ عَلَى الْعَاطِفَةِ is that whenever something happens, We should not always re react with our emotions. If you hear that emotion is still somewhere, you will feel sad. But don't immediately act upon that information because you don't know the reality of what happened. You don't even know if the emotion is on the fault. It's on the wrong side. You never know. So do not put your emotion above knowledge. You should put knowledge above emotion. Whatever happens, seek knowledge about it, seek information about it. Then another thing is that we should not do amri ila ahli. Whenever something happens, we should take it to the people at the end of affairs. Something happen in a country where there is government, where there is police. Take the issue to them. If they are just, فَأَمُرُهُمْ ila Allah, Allah is going to judge them. If they are not just, Allah is going to judge them. That is why we have jungle justice in our environment. Whenever we catch a thief, for instance, we are going to put tire on, on his neck. We never know if he's not guilty for that offense, firstly. Another thing, if he's guilty for that offense, if that is guilt worthy of killing, sometimes the judgment before God may be to cut his hand, but you are taking his soul you have transgressed beyond the limit of Allah. That is why we should never accept jungle justice. Whenever there is problem in the country, we should take the affairs to the people in charge. If they are just, Allah is going to judge them. If they are not just, Allah is going to judge them. Our own duty is to refer anything to the people at the end of affairs. Then another thing, ihtiramul kabir is to always honor the elderly ones. You will see the youth of today. Look at what is happening to them. You can see a lot of crisis now happening among Nigeria youth who want to become the leaders of the future. While you have among them delusions, you have among them murderers among the youth. Meaning that what we blame our elders for is what we are replicating. That is what we practice. That is what we practice. Maybe we have learned that from our elders. That is why when we want a change, The elders should be ready to change, while the youth should also be ready for change. You can see a lot of things. People who go to Abuja now to represent people, they did a lot of things which does not make the youth happy anymore. That is why when we are blaming others, you should. It is said, he who lives in a glass house should not throw stones. So when you have a fault, don't blame other people. Start from blaming yourself. When you correct yourself, you will be able to correct others. Then another thing, is for us to hold firmly to the practice of Prophet Muhammad and the companions of Prophet Muhammad, then al-nazaru ila al-maslahati wal awlawiyya, we should always consider what is best for us in every situation. You can see that when we look at the protest that took place in Nigeria, we can see from all angles that the protest was not in any way good for us. Because the evil it has caused is far greater than the good We ever expect from him. And even what we expect may not be achieved because of our habit. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Allah will never change the condition of people until they change what in, the, in themselves. We pray to Allah subhanahu wa ta'ala to rectify our fears, to restore peace in our country and other countries of the world. We pray to Allah subhanahu wa ta'ala to guide our leaders right to make them to follow what is good for us and to abandon what may injure us. قوموا لصلاتكم يرحمكم الله استفيدوا